èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ olùṣọ́ àgùntàn Babátọ́pẹ́ Samuel kí Jésù kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa àmín.